alhaji kọ́lẹ́tìn àyà general àbáwọ̀n akéèyàn ọ̀gbìn láti oríṣiríṣi làwọn ọlọ́jà ní ẹgbẹ́ tó fi lórí kí wọ́n lọ tì wọ́n fún bí wọ́n fi ṣiṣẹ́ ọ̀fìnránṣẹ́ ọ̀fìṣẹ́ ìjọba ọ̀ṣọ́ wà ní. lórí pírẹsidẹ́ǹtì wa alhaji sensations àti pírẹsidẹ́ǹtì àti gómìnà mayor túnde dàmínà àti gbogbo ẹgbẹ́ olókèjì pátápátá lápapọ̀ bá àyẹ̀kọ́ wọn lò rán àgbà ọkọ̀. àwọn ọ̀rọ̀ yìí ó ṣe kókó ká fún mi torí ẹni bá lè sá àbùkọ tí wọn bá fẹ́ gbà mí àwọn èèyàn máa bá tẹ̀lé tí ó bá lè yẹ. wádìí pé àwọn ọmọ bàbá yín béèrè àbẹ́ ìfọ̀ ayé wa wò pé ẹgbẹ́ béèrè tó bá dọ̀ àwọn ẹgbẹ́ ọdún tó náà wò pé káàkiri ọ̀pọ̀ ọ̀hún fún àpótí bí láwùjọ tí wọ́n sọ ní abẹ́bẹ́ abẹ́sẹ̀sẹ̀ ní festival láti fi kó fẹ́ṣẹ̀ wọ́n ti polówó ẹ̀ ló bá wọ́n polówó ẹ̀ lábẹ́kúta wọ́n polówó ẹ̀ lóde ọ̀pọ̀lọpọ̀ ìyá àtàwọn gbogbo omi tí olóyè ní ẹ̀ka sí ti fẹ́ ṣẹ̀fẹ̀ fún àpátápátá ní ilẹ̀ Yorùbá láti wọ́n olówó ọ̀sán ọ̀dọ́ gbogbo ilẹ̀ Yorùbá rẹ̀ làwọn ní tuntun. sọ wọn bá olówó ẹ̀ pé wọ́n fẹ́ ṣe lójú fẹsẹ̀ dáhùn ní. wọ́n ṣe polówó ẹ̀ gbogbo olùfojì ní ìbọ̀ká àwọn ìbọ̀kọ́ ìbọ̀ àwọn ló jẹ́ ká pọ̀ báyìí wọ́n bá pé àwọn ìlú ìgbà tí wọ́n wọ́n aṣọ àfẹnusọ ẹ̀dùn ìbọ̀ tó ń wọ́n tó àfẹnusọ sí orí tó fi ṣẹ̀kẹ̀ ní ọ̀nà one oh àwọn ìyá tó kù wọ́n ní wọ́n ti sọ̀rọ̀ wọn kù bẹ́ẹ̀ mú lára orin wọn ẹ̀ mú lára ìlú wọn ah, alhaji razak ibi kwara ọláwọlé àyìnbó ọlọ́run àwọn kù ìyẹ̀rú ọmọ akọ̀nà adéṣe bákan náà mo tún dẹ́nu lẹ́tà wọ́ọ̀dì fún the tó jẹ́ pé orí fújì làwọn náà gbọ́ mọ̀ ní mo tẹ̀lé kéde ẹ̀yìn náà ga ẹ̀ẹ́dẹ́gbẹ̀ gíga ẹ̀ẹ́jù wá lọ ẹ̀ẹ́gbẹ́ fújì débi láti rere rẹ̀ alákòótọ́ mo dúpẹ́ lọ́wọ́ àwọn fúnmà ti Lagos ẹ ti ṣe nǹkan tí. ti ṣí látọ̀dọ̀ iléèkó ó jẹ́ pé ó máa ṣiṣẹ́ sí other states ní Ogun state Àkúrẹ́ Ondo state Èkìtì state Ọ̀yọ́ state àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ó ti ṣí nìyẹn ó dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn akọni tí wọ́n ṣiṣẹ́ ó sì dúpẹ́ lọ́wọ́ àwọn star fresh fm tí wọ́n ṣe gbogbo méje àti ẹ̀rọ ẹ̀ ṣe dúpẹ́ o àṣírí.